أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله سيدي ولد آدم وقائد أهل الله والأسوة الأسمى وأفضل على وأفضل الآلاء المنكذ من الضلال واللأواء صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه الأعزاء والتابعين لهم بإحسان الأجلاء إلى يوم لا يقضي فيه ولا يأذن في, في الشفاعة إلا ربنا ذي العلاء أما بعد السلام عليكم ورحمة الله وبركاته نعم أتي ما بسواجه ننو نونية الإمام القحطاني رحمه الله تعالى رحمه الله كافة دادا تقول له أفعلي فتا فتا أفعلي نصورة صنبه wọn bẹ oníkálukú wa tá a bá ń kà wọn ní tọ bíláhì kúlù kùlámà àṣà àdìtúmù rọ́fìmọ́lì ìlàhù sọ̀dákàyà kọ̀hátọ́ ní bíláhì kúlù. كلما أشادتم رحم الإله صداك يا أفاوني بالله nítorí ọlọ́run kúlú ẹ máa wí kúlàmà áṣà àdìtúmù ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ń kọ nùníyà tí mo kọ yìí pé rọ́ṣímánìlá rọ́ṣọ́dà káyà ọ̀hátọ́. wípé ọlọ́run ọlọ́run ọ̀kẹ́ ẹ̀mí rẹ̀ ìrẹ̀mú kọ̀ àtọ́ ni ọlọ́run ti fi ní o. ìyá sọ̀dá mi mọ́nà nọ́ọ̀sì rọ́ṣímánìlá rọ́ṣọ́dà káyà ọlọ́run ọ̀kẹ́ ẹ̀mí rẹ̀ ìyá kọ̀ àtọ́ ni ìrẹ̀ àfáà ọlọ́ba wa kẹ́ àfa o ọlọ́ba wa kẹ́ wọn o ọlọ́ba wa kẹ́ wọn o àfa ṣe mí ń gbà tó ṣe wípé béèyàn bá gbé àkídà rẹ̀ jáde wọn ló torí ẹ̀ pa lọ́fà tó ṣe wípé ní lẹ́yìn gbogbo ẹ̀ ń kọ́ àkọ́ ní tipatipa wọn tẹ̀ ń tírèkì pé talẹ̀ nínà talẹ̀ nínà talẹ̀ nínà káàkiri ó yẹ báyìí nísìnyí sàbárì nǹkan máa ń bi wáyé pé ní à nígbà tá a bá wa mẹ́ni tó kọ̀ọ̀kan tá a bá wa ń lo ọ̀rọ̀ rẹ̀ tí ó sì ń gbé à ń gbé gbà wà mọ̀ ju wúlù báwọn a sọ fún ọ wípé ní ntọ́wọ́ nínú nǹkan tó sọ ọ́ lẹ́yìn báyìí nìsín kí ni tí ọ̀dà ń bẹ̀ tó tako àkédà ahli sunnati wal jamaa kí ọba ti sin kọ́ wàlá bá a sábẹ̀ dáàlì èyí wò burú ó ti yé wa ọ ó ní wàhùwà màṣú númìnà àbá sílẹ̀ kò lè ha wàmínà síyà. الشدة فيه والنكصان من كان يز أن يباري نزمه pé wa kalamu rabbi la yaji'u bi mithlihi ahadun walaw jumi'at lahu ó ní wa kalamu rabbi ọ̀rọ̀ ọlọ́run ọba ọba àgbáyé la yaji'u bi mithlihi kò lè múrú ẹ̀ wá kò lè kọrú ẹ̀ kò lè kọ̀mpósì rú ẹ̀ kò lè gbẹ̀gbà wá rú rẹ̀ wá ahadun ẹnìkankan ìjẹ èèyàn ìjálìjànú wàláwùjú mi àtìlá òòrùn ṣàkọọlá kọdà kéèyàn àtàlìjànú ní gbogbo ẹdọ ọlọrun àwọn tọrọ wọn nínú àwọn ẹdá àwọn tọrọ wọn rò pé àwọn lè máa ṣègbéraga jù àwọn làwọn jámọ nǹkan kan àwọn tó gbígbà tó lọ fún wọn láàká ìtàn ní máa rí rí pé táwọn náà bá dé yìí àwọn náà wọ́ọ̀tì kìnnìkan tó máa fi ṣe ìtayọ àlàsọ́lọ́hún òun náà lè yàn àtàlìjànú lọ́la méjèèjì wọn kó wọ́n para wọn pọ̀ ọlọ́run ti fọ mọ̀láyíkà mọ́ oníláyà àsúná lọ àmọ́rọ̀ hàn nítorí wọn bá pa àwọn aláṣẹ náà wọn ò wọn yí padà ọ̀rẹ́ fún alóhùn náà máa yọ ọmọrùn níta wọn ṣe ni wọn sì máa ṣe àwọn yìí wọn àwọn pẹ̀lú ìlànà ẹran kónkọ́ látàwọ́ tẹ̀síbí ìhà o àwọn yìí wọn ṣe ti ara إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقنا منها أتكاتي العزمة الله يفاوقاه àwọn ti yọ ọwọ́ tí wọ́n ń bẹ̀ ilé ìtọ́jú fáwọn àlè tí ń bẹ ọlọ́run ní oṣù mú un ó ti yẹ báyìí nísìnyí ẹ́ẹ̀ àwọn èèyàn àtàlìdẹ̀nu lọ́wọ́ kù làfáà náà wà ń dájú kọ wá ipe ni wàláwùjú mi á ti là ń sàkọ́ ẹ̀ kódà kò ṣe pé ní ayé àgbáyé ọmọ èèyàn àti tàlìjànú òun náà lọ́pọ̀ ara pọ̀ wípé lágbádá fẹ̀mí ẹ̀ balẹ̀ àrò làákà ìwájọ kí gbogbo ayé lápapọ̀ àtẹ̀yìn àtàlìjànú wa ká wá dá gbogbo wa jọ táwọn wa mọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ àti ọkàn èèyàn kan nítorí kàfẹ́ mú kúránì wa aláya àlè èdè mú wa àlè èdè kí ni o kí ló wà mẹ́ẹ̀ tani. Hmm? tó ọlọ́run ní fàtúbì túrọ̀ tí mímísìlì وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله ودعوا شهداءكم من دون الله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين قالوا أني تبا وانو يمجي يكي يورون وإن لكي رؤية فبدأ ẹsẹ̀ mú súrà kan wá tó dàbí alukur'an yìí ẹ wá pa àwọn ẹlẹ́rìí yín wá wọ́n kọ́ yìí lè mú ẹ lélẹ́ sí ìlẹ́kùn wọn wá tẹ́yàtọ̀ sọ́dọ̀ wọn bá ẹ bá jó lòótọ́ níbo míì tó bá rí pé ní ẹ̀ rí i pé àdáhùn ni fàtò bí aṣèlè súwárí mísílì mùtàrọ yá wàdí ọ̀mọ ní sàtọ́àtún mi dùn níláhìn kún tó ń sọ àdìkín ẹ̀yin náà ti mú mẹ́wàá kan wá tí wọ́n hun tó jẹ́ pé àdá hun ni tẹ̀bálà nẹ́bí hun sọ́lọ̀ lọ́rùn hmm? ẹ̀yin náà mú mẹ́wàá ró sẹ́yìn náà lè dá hun wá ní tẹ́ bá wá ní kápọ́ tẹ́ pé ẹ̀sọ̀ sọ́lọ́ lọ pé wá tẹ́ wá dé lóòótọ́ níbo mi ní sọ́dọ̀ ìsọ̀rọ̀ ọlọ́ni kùlà yín ní jíjá máa ti lè jìn ìṣúwálìjìnnù àlà àyìn yàtọ̀ bí mi ti lè hádàlùkùrán. لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ọlọ́run ní bí èèyàn àtàlìjànú tán bá parapọ̀ fáwọn fẹ́ múra lùkùrá nìyí wá láéláé wọn ò tó bẹ́ẹ̀ wọn lè mú wá kọ́dà kí apá kan wọn jẹ́ olùrànlọ́wọ́ fún apá kan zohir alimuhin wọnásir olùrànlọ́wọ́ olùsúgbà ẹni ìmọ̀ súnbẹ̀ mo wà lẹ́yìn ẹbí ike gbogbo ìrọ́ ni ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ó fà wọn àyà tá a kà yìí àtàwọn míì èyí tí wọ́n ṣàlẹ́ǹdì lárúbáwá nígbà tí wọ́n kílíìmù wípé èdè àwọn sì wà lójú ẹ̀ èdè míì tí ì dà papọ̀ mọ́ elédè míì tí ì mọ gbáàrin wọn kọ́ wá dùgbà àwọn ọmọ wọn náà wá kọ́ nínú ahọ́n elédè míì ọlọ́run ṣàlẹ́ǹdì wọn nígbà tí wọ́n fi ìdálá hàn ìmọ̀rọ̀ ọ̀sọ tọ́mọ fi ń so ìjòrò ẹni lọ nígbà wọn lọ́n ṣàlẹ́jì wọn pé ẹ múrú ẹ̀ wá àtàwọn akọrin inú wọn àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀ inú wọn àtàwọn adáláhán inú wọn pé ẹ ti ẹ mú wá wọn ṣe kíni o wọn tó bẹ́ẹ̀. wàhùwà lùmọ̀sùnù nínà lè àbá sílíkù ṣe wàmínà sí àdàtìmí ìwà àfa ní alukurani tá a wí ìwà wíwá lèmọ̀súnù òun náà ní nǹkan tá a sọ mínà làbá ti lè kó lè hà níbi gbogbo tí ń jẹ́ ìbàjẹ́ lápapọ̀ ìbàjẹ́ ò ní wọnú ẹ̀ ìbàjẹ́ ò sì sínú ẹ̀ ìbàjẹ́ ò sì ní òrò papọ̀ mọ́ tí n bá ti ń rò papọ̀ mọ́ báyìí ọlọ́run mọ̀ gbá wọn kàn dìde sáwọn ìyànjú ẹ̀ wọ́n wúwo lèmọ̀súnù já sọ̀rọ̀ nípa sísọ tọ́lọ́sọ alukoro alukẹ́rìmù látàrí ànábì òun náà láti ráhùn sọ ábà rẹpẹtẹ tí wọn há tànábì sì ń sọ wípé ní ẹlọ kọkùrọ ànilẹmí lágbádá ànábì ní húzùl kùrù ànilẹmí arbaẹ ọwọ ń kà wọn ọkà sálìm mọlá àbí ọzọyìfà ọkà muaz ọwọ àtúndọ àti zayd ibn sábìt ọwọ ní tẹyẹ fẹ àti ubayi ibn káàd ọwọ ní tẹyẹ fẹ kakùrọ rọdọn kẹmẹ ọzìn nírọọ. bó ti sọ̀kalẹ̀ fàálẹ́kùn bìkọ̀rọ̀ àti ibùn umi tani ẹni náà anabi ni kìrọ̀ à so kura ka anabi anabi ni wọ́n wa. bí dọ́kàn ló kọ́ abdullahi bin pé wá fún anabi akọ̀rọ̀ wà àlẹ́kà kí n máa fún ni wọ́n sọ̀kalẹ̀ fún ànábì níbẹ̀ ni èmi náà fẹ́ máa gbọ́ lẹ́nu ẹlòmíì ni ó lọ́wọ́ abẹ́ sátún nìsá òun wá ń kà lọ òun wá ń kà lọ òun wá débi gé ní sàkéyìfà ìdájì náà mi kú lè ọmọ tì bí ṣẹ́yìdẹ̀ wàjí náà protection ọlọ́run òní pé ní kí ni lójú ànábì náà ni wọ́n ti hà wọ́n tún wá kọ́ ọ́ kalẹ̀ àmọ́ wọn kàn páìlì ẹ̀jọ́ lódìdí bó ṣe wà lọ́wọ́ wa nítorí pé ànábì ètí ìkú yóò sì mọ̀ sọ̀kalẹ̀ pátá ànábì wa kú tán àkójọ àkọ́kọ́ láyé àgbáká ìlú náà ti kójọ ọlọ́rọ̀ ọ̀sán àwọn tó jẹ́ hafọ́tò ò tí ì kú tán àtàn hakùrà ní ètí kú tán àdùlá ibùdó mọ̀sùlùmí sì ń bẹ láyé zaidu bin sábìt ń bẹ láyé àwọn àbúrò rẹ́rọ̀ náà ti lọ́ọ́ kọ́ ọ lẹ́nu àwọn yìí nì àwọn náà ti mọ̀ àwọn náà ń bẹ láyé abanigba ni bàtà àwọn tó wá akura ni wọ́n fẹ́ kú tán wọn wá rí mi bẹ́ẹ̀ èdè wọn ò rí mi bẹ́ẹ̀ àwọn tó ha pípẹ́ bẹ́lẹ̀ ṣe kú bẹ́lẹ̀ ṣe kú yìí táwọn tó kù yìí náà táwọn náà bá tún wọn lọ́ọ́ kú ńkọ́ ẹ̀dá kó jọ sínú odidi ìwé kan àbúrò káyọ̀ ní níta nẹ́bí ò ṣe òun ò fẹ́ ṣe dáa níbi ò ṣe òun ò fẹ́ ṣe àwọn ọba akẹ́ àwọn sọ̀rọ̀ níbi wọ́n mọ̀ wọ́n dára gbé àti èyí ní ìṣẹ́ńtà níbi ò ṣe àníbi náà lọ́wọ́ kó kalẹ̀ àtọwọ́tọ̀ kalẹ̀ báyìí a ní ẹ̀bá ń pèsè ẹ̀rù ìsáàbì tiwa wọ́n bá ti pè é dé tí wọ́n ti ń bọ̀ wá ó mú nǹkan kọ̀ọ̀kan àti wíjọ́ kọ̀ọ̀kan sí lọ́wọ́ yóò sì dé àníbi àwọn akẹ́kọ̀ọ́ ránì fún mi fi mọ̀ kọ́ kalẹ̀ àmójútó èyí ń dọ́kítù kìtàbí ń lọ dọ́kítù sọ̀dọ̀rẹ̀ káà àti káàkọ́ láti gbà wọn ló ti wà. wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀. kọ́dà nínú àwọn tó lọ́n lò wọ́n sábà bíi ṣíṣọ́ alukur'an à ń pè ọgbẹ́ni kan ní alhajjájú ní yusuf sàkọ́fì alhajjájú ní Yusufa? sàkọ́fì hajjájú tá a wí yìí káà olùtẹ̀jẹ́ lè pípọ̀ ni ahanilémọ̀ ni nínú àwọn tí wọ́n lo ọlá ńlòkulò tí wọ́n sì hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa káhàn wọn lè mọ̀ nínú wọn lọ́wọ́ ọ̀hún rọ̀ ẹ̀yà àwọn táyé àwọn tó jẹ́ aráàlú lábẹ́ aláṣẹ hàn wọn lè mọ̀ púpọ̀ gan. oyè bẹ̀tọ̀ ti bẹ́ẹ̀ náà nínú àwọn tó ṣe òun ni kíni o òun ni ká ṣe ìrìnjà mùsùlùmí ká kàn mọ́ sí ká wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń yẹ kàn mọ́ sí èdè lárúbáwá àti sin àti ṣíìn ìkànkàn náà ni àdámọ́ alárúbáwá ni kíkà rẹ̀ ẹlòmíọ́ wa ni ẹ̀hìn níbẹ̀ òun náà tí wọ́n tún mọ̀ káwọ́ kanú kan ní wọ́n kà kó kà ń àwọn kan ti ha bá níbi ìdìkọ́ wọn. so àwọn yìí gan náà máa ń kọ́ àwọn èèyàn kúra ní tán bá ti wá lọ kó sílámù pọ̀lú kan ànábì ọ̀ràn nù wọn lọ́yá ẹ máa lọ bí ẹ máa lọ kọ́ wọn. ayé ọ̀rùnmọ̀rù níbẹ̀ sí ni mo sanwó fúnra wọn bẹ́ẹ̀ bẹ̀ntẹ́ nǹkan ọmọkùnrin so àmójútó ti wà ayé tẹni kí ni wọn kàn máa ṣẹ́ńsì bẹ̀rẹ̀ sí ni máa ẹtún ṣe báyìí ẹtún ṣe báyìí lọ́wọ́ di pé ní bá yọ lọmọ tí wọn kàn sí ìsàlẹ̀ tá ọmọ méjì tá ọmọ mẹ́ta bí wọ́n ti ṣe mọ́ ti ṣe mọ́ ti ṣe nù ni ṣùlẹ́yìn tẹ̀yìn báyìí ṣíbùdùl kùrán kọ̀ wá sí àfa kan tẹ́pẹ̀ láfẹ̀ẹ́sì náà àwọn ẹ̀ṣọ́ ọjọ́ ní àná tó àkùrán èpè bóyá ní hadithi ni o nínú tọmọ fún bẹ̀rẹ̀ láyé wọn ni pé ó ti wá di àdámọ́ ó ti di nǹkan tó nọ́mà láàrin wọn wípé kó tó pẹ́ mọ̀ lọ tó pẹ́ ọ̀n lọ jókòó ti àdìsí àbí kẹ̀kan lọ́kọ̀ àkùrá nìyẹn. so ọ̀fọ́dù àti àkùrá ni pọ̀ gan ká máa sọ láyé wa lóde rí yìí. aláwọn tó ṣe wípé ní ẹni wí ẹni ọmọ ìpè ń bẹ̀ bọ́ọ̀ bá ti ń pè báyìí ni wọ́n mọ̀ ń dá padà tọ́wá ní pé tí ẹ

o lè sun kura o lè palẹ̀mọ́ kura nílẹ̀ ọlọ́run nìkan ní ọ̀palẹ̀mọ́ rẹ̀ lẹ̀ ọ̀gbọ́sẹ̀ ìrọ̀ ọlọ́run nìkan ní kíni o so nínú ṣíṣọ́ ọlọ́run nìyẹn mínẹ̀lì àbá àfírí ìfòhùnlé ha àwọn ọ̀bàdé wọn ní wọnú ẹ̀ ìròrí tí ọ̀dá kò ní wọnú ẹ̀ ní tí ò sí ń bẹ̀ kò ní wọnú ẹ̀ bọ́bá wọlé ní ọlọ́run sì gbá wọn kan dìde gbé ní níta ilé ìfẹ́ ló sì yẹ ẹ́ yí padà lọ́fà àwọn àfa ahọ́mọ kùránì wọ́n ti wà tipẹ́tipẹ́ wọ́n mọ kọ́rọ̀ sáwọn mọ̀tẹ́sílà lẹ́nu pé tọ́fẹ́ tù yìí kò sí ń bẹ́ o ìtawàn kọ́ àwọn ọmọkọ́ wọn o àwọn jàmíyà pé tọ́fẹ́ wù yìí kò rí bẹ́ẹ̀ o ìtawàn kọ́ àwọn ọmọkọ́ wọn o báyìí lè tàwọn kọ́ àwọn èèyàn ọlọ́mọ gbá àwọn àfa di lóríṣiríṣi bá nǹkan bá kóró rí ibú kan wá táwọn ọmọ fi kùránì tẹ̀rí bí àwọn lápòjú oníṣìí ọgbẹ́ni kan ọlọ́ kọ̀dọ̀kọ́ ní wákàlámà lọ́ha musa tẹ̀kìlímọ́ oní à tàbá yóò yún padà ìmí ńkọ wákàlámà hórọ́bù ó láti tẹ̀yìn sí ṣùgbọ́n àwọn nǹkan yìí nínú àmójútó àti ìṣọ́ tọ́nà gọ́mìnà ziyada ti fi yìí wọ́n nù sọ̀rọ̀ àlékún láéláé àdínkù láéláé báwọn nǹkan bá lọ dọgbọn táwọn lọ táìpù kúránì dáadé náà lọ sí àwọn kìnnìkan kún lẹsẹkẹsẹ náà lẹsẹ gbígbé ni o àwọn kan ti dìde tó ti dọwọ wọn pé ẹ fúra o kúránì kan ti jáde o ìkẹbá ìkẹbá ìnáwó kọ síbẹ o kò síbẹ o ọ̀tọ̀nitọ́ lọ́wọ́ bá wá sọ o torí pé ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ pé láyé àti ìlbà pílú mìíràn ní ẹ̀dẹ́ yìí wà láàmì kọlùfì yìí tanzilu min hakimin hamid ọlọ́run látọ̀dọ̀ ọwọ́ ọ̀jọ̀gbọ́n ọba tá a máa dúpẹ́ fún níbòmíì ó ní iná náà nàzàlẹ̀ zikirọ́ iná aláhu làhàfẹ́rù àwọn ọlọ́run lọ́sọ̀rọ̀ kùránì kalẹ̀ àwọn àná láti máa jẹ́ alámòjútó rẹ̀ tàbá arẹ́ nìkan tó bá kílíìmù pé ní àà kùránì ti dínkù kùránì ò pé mọ́ fàhùwà káfíìrùn kẹfẹ́ nírú ẹni rẹ̀ wọ́n ẹ̀tọ́ bá ní pé ẹmọ́ wọ́rí á fi díẹ̀ lékún bẹ́ẹ̀ kékeré díẹ̀ ní ọ̀jẹ̀ kèlè jẹ́ mùsùlùmí. ọmọ ní àrọ́fà hu àyàmídà mùtà àmídà ẹ̀tọ́ bá wà mọ̀ọ́mọ̀ tí wọ́n lọ tú ìsì ẹ̀ bí ó ti yẹ tí ń lọ tu síbi tí ó yẹ tí ń lọ láwọn aráàbí rẹ̀ bí ó ti yẹ irú kan lánàá báyìí nísìnyí náà tá a fèsì fún un gbà àjòkú àjòkú délẹ̀ ebi ń pa àwọn èèyàn bá ebi ṣe kí ni ebi ń pa àwọn èèyàn àti ìgbà tí ń pa àyàn fún ti ní ìrọ́jú kún ibi ara rẹ̀ ìyẹn máa ṣe gánmọ̀gánmọ́ ni torí wọn fẹ́ jòkó ìbálòpọ̀ wọ́n jáde wọ́n á fọ́n jáde pẹ̀rẹ̀ rẹ̀ wọ́n tutù kutù wọ́n yìí kúwì ẹnìkan náà bá jáde lánàá òun náà bá tún kìnnìkan tí ò lọ àfáà kí ló ń tù yìí àwọn tún kàn tí ò dáa tí wọn ọba mọ ọmọ ọtọ tán bá mọ ọmọ nǹkan wàhùwà káfíìrò lẹ́yìn wọ́n tá bá sàlẹ̀ fún tán tó báyìí ni báyìí ni báyìí ni ẹni tó bá wá ládìí ọkàn tó bá yàgbá káàrọ̀ àbí umaru wọn ti dín àwọn kìíní kankan nù rẹ torí bọ́rọ̀ àlífà tọ́yọ̀ kí àlíọ́ jẹ ńbẹ́nu kùránì àhà ẹ̀yìn sinmi ẹ̀yìn sinmi ara yín àwọn ọ̀rọ̀ fífẹ̀ náà wọ́n sọ nǹkan wọn wọn ní kùránì tó wà lọ́wọ́ àwọn ọmọ mi ò pé ibùdó àhásùmí ní ìtàn láti ọ̀rọ̀ pé mùsùlùmí ọ̀rọ̀ fídíò tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ fídíò ti mùsùlùmí tí yẹn bá sọ orúkọ bẹ́ẹ̀ ikú àbúkà àbí wọn rọ wọn tó jọ àwọn kankan mọ́nu kùránì wọn bá wọn kan jáde ẹ̀rọ bá abégbé ní bóò ni wọ́n ti mọ̀ tá ń sọ fún ọ. táwọn sọ ábà ni wọ́n sọ bẹ́ẹ̀ ni àbáwọn tábì yìí chain of transmission tó gba ọlọ́gbà wọn wá gbé jáde ká yóò rí táwọn àwọn tó gbà wá bí wọ́n fẹsẹ̀ múlẹ̀ ó ti yé báyìí nísìnyí bẹ́ẹ̀ náà. tí ẹ bá lábí ọkàn pàà ànábì òjíṣẹ́ kùránì pé àkẹfẹ́rí ni o sọ wá nígbà náà ní tẹ̀pẹ̀tẹ̀ tí ẹ bá kà yóò ju kùránì lọ rẹ̀ ọkàn ipe ti kú tán ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pé mọ́ ti dínkù ọkàn ní lẹ́yìn ànábì o kùránì mi àwọn èèyàn ọ̀nà kó sànù àbí àìdá lọ sànù àbí orí ibú tí ẹ bá aládé ọkàn ìgbọ́n yọ àwọn kan yọ wọn kò ń bẹ̀ àbá náà lè yọ káfí mí sí inú àwọn kẹfẹ́rí nù ó ti yẹ báyìí nísìn hmm. ẹlòmíì ọmọ nígbà tó wá fẹ́ sà àwọn kúlùkúlù wọn wá tí àwọn kúlù ń kó ń bẹ̀ ọmọ wá sà ó wà láwọ adùnláwọ sọmọdù àtọ́ ọba ti bẹ́ẹ̀ kúbúrú òfin rún mú torí pé yíyí ọ̀rọ̀ ọlọ́run bá wa padà nù ọlọ́run ṣe kí ni o ọlọ́run kò yàn dábẹ́. mẹ́ta ni yẹ zoomu ayùbá àríyá náà sì máa hó wáyà rọ́ọ̀hún mi ìṣẹ̀lá ṣìírí wá ní gbogbo ẹni yòówù tọ́gbọ́ wá ní èrò rọ wípé ayùbá àríyá náà sì máa hó ike bá ṣe tó kúránì òun náà fẹ́ fi gagbága òun náà fẹ́ fi gagbága òun náà fẹ́ torú ẹ̀ wáyà ara ọ̀hún mi tí láṣẹ̀rẹ̀ kí wọ́n rí kùránì bí orin wàlẹ́yà àbáṣọ̀dàmì ọ̀rọ̀ àwọn tó máa ń pè dán. àwọn ń ka kùránì níka orin àwọn arákùnrin orin níbẹ̀ hmm? irú ẹni bẹ́ẹ̀ kọ́ o tí irú ẹni bẹ́ẹ̀ bá wà ṣoṣo kí ni o tó bá wà tó ṣe wípé ní ó ń sọ fún wa nírọ àti lágbòsí pé kùránì yọ ọ̀rọ̀ wọn ni àbọ̀rọ̀ àwọn onídẹ́ni àbọ̀rọ̀ àwọn èèyàn ní darí tí wọ́n kàn parọ́ fáwọn ni irú ẹni bẹ́ẹ̀ nínú ara ọlọ́run lọ́fẹ́ fi náà sákàrà lọ́fẹ́ sákọ̀rọ̀ lọ́fẹ́ fi jó ọlọ́mọ fi náà jó wa. ọlọ́run yóò sọ pé ní kí ni o ìhádà ilà kọ́ọ̀lù ìbáṣẹ́rù tọ̀ ẹ̀rí pé àfọ̀ ní tọ̀háwí ó ní wàlámà áwọ̀ àdàbí sàkọ̀rọ̀ lìmọ̀ nkọ́ọ́lá ìnáhàdà ìlà kọ́ọ̀lù bàṣàr àlìmùnà anáhù lẹ́sà mi kàlẹ́ àmì bàṣàr àbí àlìmùnà wà ẹ̀kọ́ nanáhù lẹ́sà mi kàlẹ́ àmì ó ní gbogbo ẹni yòówù tọ́wọ́ gbọ́n kùránì yìí tọ́wọ́ kàní tọ́wọ́ ní gbogbo kùránì yìí ọ̀rọ̀ èèyàn ní ọlọ́ni kí ni òun fi jó iná sápọ̀rọ̀ àfáwọn ni nígbà tá a wá rí i pé ọlọ́run ọba ti sàdéhùn iná sápọ̀rọ̀ pé tọ́ba ní kùrọ̀ ní ọ̀rọ̀ èèyàn ni ẹ eh, ọjọ́ ní sùn ọ̀sẹ̀ fún mi ọ̀rọ̀ yìí sọ pé wá fún mi. nígbà tó ń sàdéhùn yà pé tọ́ba pé kùrọ̀ ní ọ̀rọ̀ èèyàn amọ̀lámọ̀dájú ó sì yẹ wá pé nìkúrá ni o ọ̀rọ̀ ọlọ́run ni kò ń ṣe ọ̀rọ̀ èèyàn tọ̀ ẹni tó bá ní kọ́ rí èèyàn ni fọ́kọ́ di kẹfàrọ̀ ó ṣe kí ni o ó ti ṣe kẹfẹ́rì kẹ́mi kọ́tọ́ ọlọ́run ọba sọ̀tún kó ọlọ́run ní fi ìyá ná sáfàrò yẹn kò ní sàkó kò ní ṣe ní ààbọ̀ fẹ́nìkan àtúntọ́ ni o ẹ̀tọ́ bá di kẹfẹ́rì tó ti yẹ wáyé nísìnyí àtúntọ́ àwọn tàá dílẹ̀ kan àbí ó wà rí pé ní àfa wa sọ pé ní fàlíyàtì mínú bisúrọ̀ tí àwa kọlọ̀ mú wa látọ̀dọ̀ ara rẹ̀ kó mú súra kan wá àbí kọlọ̀ mú àyà kan wá. àwọn kan ti bẹ́ẹ̀ ní gbìyànjú bẹ́ẹ̀ àwọn kan jẹ́ tó wá ya ìwòrí tí wọ́n irú àwọn gulẹ̀ muhammadu tó ní amadíyà yóò àmọ́ mú àyà bọ́ra wọn bọ́ra wọn bọ́ra wọn káàkiri yóò àmọ́ mú káàkiri káàkiri subhanallah irú mẹ́tọ̀dù mu làwọn kan sáà nàbẹ́ mọ̀ kílíọ̀mù sọ àti pàtó ń bẹnu kùránì làwọn náà mọ̀ ń lò làwọn náà mọ̀ ṣe kí ni o mẹ́tọ̀dù tí ọ̀dà ìlànà aṣọ nínú ìrìn àjò ìbínú ọlọ́run náà ni irú nǹkan bẹ́ẹ̀ afáwa ni pé ní kọlọ mú sùúrù àbí àyà wa fẹ́ìzárọ̀ annasmẹ́ni yashtabihani tó bá wá rí pé ní títò méjèèjì nù ọ̀rọ̀ méjèèjì sí kí ni ó dọ́ra wọn fàlìyàn fàrídẹ́ bísmìlì ìhó tọ̀ ẹ kọ́yà máa jẹ́ ẹ̀dá kọ́wá pé.

èyí tí ìbáwá sẹ̀tàn ni tí èyí sì ṣe rọ́ ẹ̀yìn kankan wò sùn sùn. kọ́ wá dé kọ́ wá mọ̀ sàwọn àsọgbọ́nú ọ̀rọ̀ bí irú èyí tí àwọn àpò ní sófin mọ̀ sọ. àwọn àbá ní àbá ní kò àtọ́ nìyí nígbà tó ṣẹ̀mí òun àwọn kẹta àgbàrá ń gbọ́ nìyẹn kò tí kò gbọ́ ń gbà wọn. níbi ìfẹ́ àwọn ọ̀rọ̀ ìfísà lẹ́yìn jẹ́ ń tọ́ bá sọ pé òun lè múru kùránì wá tó bá ti múru ẹ̀ wá sọpọ́lọ̀ ni ọ́ àwọn kan múru kùránì wá láàrin pé ọlọ́run fi wọn àwọn àṣẹ ìbọ̀rún mi ó ní kọ́díkọ́sọ ni bílẹ̀ ìlímì wá tẹ̀sírí fi ìkúlùtòkùn yẹ fún bílà tẹ̀sírí fi. لكنني اتخذته وكلا تعجبا واختارني خليلا ó ní ọlọ́run ọba lọ́dọ̀ àwọn sàlẹ́sà gbèrè ẹ́lìmí pẹ̀lú ìmọ̀ tó ga jù wàtàkìfìf àtẹ̀sírí ìfẹ́ àbí àti ìyọ́yì tóun bá ní pé ní kí nǹkan mọ̀ rí láì sì pé ní lọ́kábọ̀ làkínà ní sàkóso fún kọ́rí ìlàmú òun mú ọlọ́run ní ààyò òun òun mú ọlọ́run ní wákìl bíi sọ tí fóun onídùúró tààdùbànù òun fi ń sàkọ́kọ̀ lu ọlọ́run nù wọ̀tàrọ ní kọ́lí ìlà ọlọ́run wá sàwọn lẹ́sà ọlọ́run wá mú òun ní kọ́lí ìlú ó òun ní ọ̀rẹ́ ààyò ọ̀rẹ́ wọléwọ̀de. wọ́n pè yàn ní n'ilu nílùú ẹnìkejì rẹ̀ látara bí omi àti òbí àti nǹkan tàbí tàbá dàkọ̀ táà nílé yọ omi lọ́tọ̀ ká yọ òbí lọ́tọ̀ wọn ìdí wọn àtọ́lọ́ ní ọ̀rọ̀ pọ̀ lónìí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ọ̀rọ̀ tí yìí ọ̀rọ̀ bú ni ọ̀rọ̀ tí ò yẹ mùsùlùmí sọ ìdá taná kọ́tọ́ náà dùn òwú tí n tóun bá wá kọ kí ọba tí ọba wá jọra wọn tó yàtọ̀ síra ara wọn kí ọ lọ pẹ̀lú ta ní ó mú wa tọ̀ fáàlì yẹn ní bàtàn kọ́yà gbéwọ̀ sáwùbá nà kí sọ́tì aṣọ àǹdínkù sọ́ọ̀kì rán lẹ́yìn tó yẹ̀yẹ́ lẹ́yìn tó tàbùkù bìhá ní pẹ̀lú kínní pẹ̀lú ìyẹ̀yẹ̀ ẹni tó kéré kọ́kọ́ hàn pé ẹni yẹ ni yẹpẹrẹ lòun òun dẹni yẹpẹrẹ nù ni pẹ̀lú ìyẹ̀yẹ̀ tí wọ́n lè fi yàn tẹ́mọ̀ bá wọn. àwọn lè fi rọ̀ bí àná ó tẹ́sí lòmọ́ sọ́mọ́ òfin lọ́sìn ìta àti màsáàmì. àbíkó gbà ipe kúránì tá a ọlọ́run ọba wa ni àsọkalẹ̀ ọba tó sọ kùránì ní asábùrún mẹ́tàánì àwọn méje tí a máa fi sàfọ̀mọ́ àwọn afá kan tó bá wọn àtàní kínú wọn ní nǹkan méje tí máa tún àlàyé ara rẹ ṣe ní ẹ̀kúnrẹ́rẹ́ ìdíra ẹ̀nìsìn láàárọ̀ ìbàfíìhì. بأنه تنزيل oní kò sí iye méjì pé kùránì yọ lọ́wọ́ bá ń gbá ńlá ayé lọ́sọ kùránì kalẹ̀ ẹni tó bá sì méjì ń bẹ ju kẹfẹ tó kọ́rọ̀ ọlọ́wọ́ bá ní tọ́nà sọ̀rọ̀ àlùfáà níbi rẹ̀ kó lè bá a máa jẹ́ ìkìlọ̀ àti ìròdùn gbogbo ayé ọlọ́ni ṣáàrù rọmọdán lẹ́ni ìrìnlẹ̀ fún ìlú ọ̀rán ọlọ́ni lóṣù rọmọdán tó ṣe pé nínú ẹ̀ náà lásọ alukùránì kalẹ̀ yóò máa jẹ́ ìmọ̀nà ní gbogbo ẹ̀dá ó sì máa jẹ́ àlàyé fún ọ̀nà mọ̀ àbí àlàyé kan ní láti ná ọ̀nà mọ̀ wá ó di ẹwà nísìn hmm? anígbàgbọ́ pẹ̀lú pé ní. ìbẹ̀rẹ̀ nínú rọ̀mùsọ́ọ̀nù ní bíbẹ̀rẹ̀ sísọ̀kalẹ̀ kùránì àti pé nínú rọ̀mùsọ́ọ̀nù bákan náà òun náà ni jìbìrìlù máa wá tó wọn tà níbi dán máa kà nínú ìṣe mùsáìkárọ̀ àníbi ọmọ tún kà fún lórí bí wọn kọ̀ lọ́jọ́ rẹ̀. sọ̀rọ̀ náà oṣù kùránì ni ẹ̀dẹ̀ ọlọ́run mùsùlùmí sísọ̀kalẹ̀ rẹ̀ nínú ìsọ̀lá kan ló ti tóbi yìí nù sóyé ìyẹn wá wà nílé ìdìbò náà bá ti fìyẹn lẹ̀ sí ìtayà àlà ìgbẹ́rùgbọ́n rí èèyàn ṣe kí ni o èèyàn jìnnà sí nítorí pé èèyàn kankan lè mórí bọ́ nídìí ẹ̀sìn rẹ̀ kò sí lè wà ní sífàsáì àti kí o àti pẹ̀lú ìsọwọ́sọ tẹ́lẹ̀ fún ọlọ́run ọba wa subhanahu wa ta'ala làfẹ́ òní kì í sọgbọ́n ní wàhálà tó tó tó kọ́lọ́mù islam ilà alásọ́rì fún mi. ẹ̀ ó ní ẹsẹ̀ ìsìláàmù yẹn ò lè rinlẹ̀ àfi lórí ẹ̀yìn ìṣọwọ́sọsẹ̀ ẹlẹ̀ fọlọ́wọn ọba fọmùrọ́ọ̀mọ́ ìlmọ̀mọ́ ọ̀dọ̀rọ̀ ànìhù ẹ̀yìnmọ́hù ó lè múrú kùránì wá ó lè lé sí ó sì lè dínkù ó lè dínkù bí wọn bá wárú nǹkan báyìí káàkiri wàlámìyẹ́tìnà àbí tẹ̀sílímì fàhámùhù àgbọ́yẹ̀ tó lóun ní Ilaaka ya àtọkọrọ tó ní lori bẹ lórí wọn tó jiná gẹdín hóun tí ọwà láyọ ọkàn pẹ̀lú ìṣọwọ́sọsọ ẹlẹ fọlọǹfọlọ lọ dáhùn ẹn àjábà wú mọ̀rọ́ mò wú ní ti ń wá káàkiri òun yóò wá di lọ́wọ́ ànkọ́ọ̀lì sùtàwùhì nípa ojúlówó àti mímọ ọlọ́run náà tó gbàdá wọ́sọ̀ ṣẹ́fẹ̀l ìmọ̀ àti ìgbàgbọ́ tó ní àlàáfíà fàyẹ́tà zábúzábù yóò àmọ́ lọ yọ́ mọ́ bọ̀ bẹ́ẹ̀ nà tẹ̀kìdé ibi wọ́tà sílẹ̀ láàrin ìpè nírọ́ àti ìpè lóòótọ́ mùwọ́tùwọ́tà lẹ́ni tó mọ̀ sọ̀rọ̀ yúrò yìí tó mọ̀ dààmú. láàmù mínún mùsọ̀díkọ̀n kò ní jẹ́ múmi ní tí ọmọ pọ̀lọ́n lóòótọ́ tí ọmọ pàdánù rẹ̀ lóòótọ́ wàlá kàkírọ́n jẹ́ àhídàn wàlá mùkàdíbàn jẹ́ àhídàn kọ̀dẹ̀ ní jẹ́ tí ọmọ pọ̀lọ́n ní ọpà níbi ẹ̀ nírọ́ tí ó mọ̀ dìnnáyìn tí wọ́n sọ torí pé ní tí kìíní ń bá fẹ́ ti díẹ̀ rẹ̀ láǹkì níyọ̀ lọ tọ́wọ́ ó ti yé báyìí nísìnyí ẹ ọlọ́run náà sọ wọn bí aburú bẹ́ẹ̀ kọ́lá wa ló rẹ̀ wà áhátàmà hákàmẹ́ àwọn rẹ̀ ọ wá tó pẹ̀lú ọgbọ́n tó ju ọgbọ́n lọ ọ ṣàlàyé ẹ̀ pẹ̀lú ìmọ̀nà tó ju ìmọ̀nà lọ ó lọ́rọ̀ ní ọ̀nà tó dáa jù tí ààrẹ nìkankan kọ́ wa nígbà náà kí wọ́n tó yìí o kò wá rí bẹ́ẹ̀ kódà àwọn tètè kan bẹ tó pé ní náhùn yé wọn àbí náhùn òye wọn dáadáa wọn wà ní pín in kùránì yẹn o àwọn rí bí àbá pé ọ̀rọ̀ ńbẹ́ kan wọ́n pè mí tí wọ́n bá ṣe bẹ̀rẹ̀ sí ní nǹkan ni wọ́n ṣe kò sọ àwọn wa. ní ìsọkalẹ̀ nì bọ́n ti sọ ọ́ kalẹ̀ lànàbì náà ká ń bẹ́ẹ̀ àbíjì bìrìlù káfà nàbì bẹ́ẹ̀ bílà àlìhàní láì sí ẹ̀rọ kankan nínú rẹ̀. هو قوله kọ́ńlùhù odidi gbogbo ẹ̀ lápapọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ni wàkàlà muhu díẹ̀ nínú ẹ̀ tó ń kà yẹn náà àbí tó mú lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ni wàfitọ́ muhu ìbánisọ̀rọ̀ ọlọ́run ọba ni tọ́wọ́ tó ọlọ́run ó àti pẹ̀lú fi ń jáde pẹ̀lú kí òun náà ní kùránì fi jáde ògbéni tí ọ̀nà bá ti bẹ̀rẹ̀ sí ma gbọ́lá bá kan déédéé báyìí ọmọ ayé àwọn déédéé tó ọmọ ayé àwọn déédéé tó àbí ọ̀nà kan wọ́n bá aláàbọ̀ tí àti ìsọ̀rọ̀ débẹ̀ ká a fẹ́ sọ báyìí tó bá ti fẹ́ sọ kó sì débẹ̀ ọ̀sẹ̀ tó tí ń bá bọ́ sáwọn orígun símílì tẹ̀síbíyì àfa èèyàn mọ̀ ń gbádùn rẹ̀ lọ. wọ́n bá aláàbọ̀ tí wọ́n bá yáà àti ìfi àlàyé ọlọ́run sàlàyé lọ́pọ̀lọpọ̀ ó ṣe ìlú kóró ọ̀rọ̀ ọ̀sán dàrẹ́kì ó ṣe ìjúwe ó ṣe ìtọ́ka náà lọ́pọ̀ ní ọkàn yìí náà húwa hó hó húwa ìlú rẹ̀. tí dájọ́ mi ọ̀tẹ́ tí dájọ́ mi ọ̀tọ̀ húwa ìlmù hú kùránì yìí náà ní ìmọ̀ ọlọ́run ọba húwa nù rúhù òun náà sì ní ìmọ̀lẹ̀ ọlọ́run wàṣírọ́tù ní àádìí. ọ̀nà ọlọ́run ọba nù ní tí mo fi yàn mọ̀nà sí kí ọlọ́run náà ní ẹ̀mí afáàlì kìí yàn mọ̀ kó dún ní جمع العلوم مدكي جمع العلوم قرآن يكو gbogbo ìmọ̀jọ gbogbo ìmọ̀ ayé lápapọ̀ òun náà ni kùránì kó sínú tó fẹ́ sọ̀rọ̀ nípa sáyẹ́ǹsì nínú alukur'an ọtún sọ̀rọ̀ ń pa àwọn modern science ọ wà bó sọ àwọn àyà kan bẹ́ẹ̀ ẹ máa ṣàlàyé fún ọ bó ṣe rí rè bó ṣe rí rè bó ṣe rí rè láwọn tó ṣe wípé nítorí náà bá ń gbọmọ pẹpẹ á kí ni ọ̀rọ̀ ọlọ́run ọkọ̀ àkíyèsí gbogbo tó pè nímọ̀ lápapọ̀ lóyún ìbáyìí wá sí díẹ̀ ó pè wá sí díẹ̀ ọ ṣàlàyé ọjọ́ oòrùn ọjọ́ òṣùpá tó fi ń jura wọn lọ ní sọ́fìlì káhà nígbà tó ń sọ̀rọ̀ nǹkan táwọn sábàlù káfí lónìí òhò tí wọ́n wà ó ní wọ́lábì tó fi káfí ní mu sálá sami àti sìní ìnáwó dàdú ti sọ́ra wọ́n láwọn sábàlù káfí ta wíì nínú òhò tí wọ́n gbé nì tọ́lọ̀ tọ́jú nǹkan mọ́ síbẹ̀ wọ́n lu sálá sami àti sìní wọ́n lọ gọ́rùn mẹ́ta ọdún wọ́n dàdú ti sáà àwọn alẹ́ mẹ́ta sí sọ̀rọ̀ gọ́rùn mẹ́ta gẹ́gẹ́ tó kọ́ sọ nìyí òun náà ni bí òṣùpá bá ka ọjọ́ ọtí ẹ̀ torí ọjọ́ òṣùpá kòńkó twenty four hours lójúmọ́ twenty three hours plus ni lọ́kàn tó kún tọ́wọ́ padà di parí oṣù hmm? kìí sí tààtì níbẹ̀ tààtì ń gan hours ló lé sí jura wọn lọ àwọn eléyìí tó fẹ́ wọlé àti tó fẹ́ jáde èyí tó bá ti mú ju alákọ̀ọ́kọ́ lọ ni wọ́n kà fúnra wọn sí bí sí mọ̀ rí nù ó ti yẹra ẹni sí nígbà tí ó ti pé twenty four hours lójúmọ́ ó lé expect kó wá pé thirty nígbà rí oṣù o yẹ bẹ́ẹ̀ so tó bá wá di níparí ọdún yóò á máa dínkù sí eleven days sí lára wọn ní ọgọ́rùn-ún ọdún mẹ́ta yóò á máa jẹ́ dídí ọdún mẹ́sàn-án ọgọ́rùn-ún ọdún mẹ́ta òun náà lóṣù òṣùpá òun náà lọ́dún òṣùpá mẹ́sàn-án tó lé sí òun ló fi jẹ́ tí ìrọ̀lẹ́ gẹ́gẹ́ pẹ̀lú lúná àbíkan lúná kàlẹ́ndà oṣù tí ọdún tó nù bá kàǹtì ẹ̀ ó ti yé báyìí lẹ́sìn kúrò lórígun bẹ̀ ń kọ bọ́ sórígun nǹkan míì orígun nǹkan wo òun náà ni tó ń ṣe pẹ̀lú biology nípa ọmọ èèyàn nígbà tó lọ́n fẹ́ ṣàlàyé tàlófi tàló máa dìtámì sẹ́ksì ọmọ tá a bá bí nínú ìyá àti bàbá nínú sóòrọ́tù sọ́tún kìyàmà lọ́wọ́ gbẹ̀yìn ọlọ́run ní alámúyẹ̀kùn nùtùfàtà mímẹ́ ní ìyẹ̀yìn ẹ̀múná sùnmọ́kánà alákọ̀tà sàkọ́lákọ̀ fàtà ọ̀já alámìnì hùzá ó jẹ́ ilé zákàrọ̀ wà ní ọlọ́run ní sọmọ ìyẹn rò pé ní a dáhùn àfọ̀hún ní sudan tí ò ní sí àṣẹ tí ò ní sí kíkọ̀ fún tí ò ní sí nǹkan kan rárá àà tí èyí ti pàwọn náà la dá látara àtọ̀ ni ọlọ́run wá sàlàyé àtọ̀ wo èyí tí wọ́n sọ́dọ̀ bàbá òun náà ló máa dìtámì sẹ́ẹ̀sì ọmọ oye báyìí ọmọ dìtámì pé ní sọ́kùnrin ni àbóbìnrin kò sí títí afẹ́sí mbẹ̀ torí pé ní chromosomes tí bàbá ní àti èyí tí ní èyí tó bá jẹ́ lọ́tọ̀dọ̀ bàbá ló máa dìtámì kìnnì sẹ́ẹ̀sì tó máa fẹ́ gbé jáde ó ti yé báyìí nísìn lórígun bẹ̀ ń tọba kúrò ń bẹ̀ tọba bọ́ sórí gun ọ̀rọ̀ agrikọ́ṣọ̀ ó rí pé inú alukùránì náà ọba àwọn nǹkan tó pọ̀ ń bẹ̀ ọba pàdé dáadáa tọba bọ́ sórí gun astronomy ọ̀rọ̀ àwọn nǹkan míì náà tó pọ̀ dáadáa dáadáa tọ́nà so kùránì gẹ́gẹ́ lóyìn báyìí títí di mímọ́ àwọn ìjáàzù yìí ìjú nílọ yìí tí kùránì gbé dání lọ́fà tó ṣe wípé ní ayé ọ̀tọ̀ ni jama alùlùmọ̀ gbogbo ìmọ̀ ló kó sínú gbogbo ń tánpẹ̀ ní mọ̀sílámù látòkè délẹ̀ àti ìmọ̀ tó ń ṣerú sí èdè lárúbáwá gbogbo ẹ̀ ẹ mọ̀ rí pé ìsìndáàdù rẹ̀ náà ń bẹ náà kùránì pé òun náà wá ìrànlọ́wọ́ nínú tálù kùránì bá sọ káwá kó ń bẹ̀ kábọ́ sí mọ àwọn táàmù pè ní ìmọ̀ ẹ̀ àwọn tó jẹ́ onímọ̀ gbogbo ẹ̀ lóríṣiríṣi kí lọ́dọ̀ sọ fún wa nímọ̀ kan tó rò kóhùn ló rò pé ìmọ̀ káwá wa pé ní àrà ọ̀rẹ́ rẹ̀ náà lùkùn àrà sí ọ wà rí i pé ní títí dè gbogbo tá à ń táwọn èèyàn ṣe ràn ara wọn lọ́wọ́ wọ́n lọ wo mọ́tò dáadáa gbogbo àwọn mọ́tò òun orígbò tó bá wojú wọn wọ́n fẹ́ jọ̀kan nú àwọn ẹranko tọ́lọ́wọ́n bá dá bó ṣe pléènì náà ni nínú ìrìn ẹyẹ ó ra àwọn tìfọ́tò wọn mọ̀ jọra wọn bẹ̀ nínú ìrìn ẹyẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́sùn sọ fún wa tẹ́lẹ̀ náà pé wọ́n kúlùkù máa ilẹ̀ àti àlàmù ọlọ́nkà wọn ó ní wàlùkọ́ìlà kọ́mọ jẹ́ ọ̀ṣọ́ àwọn tá a wí wọ́tá hamilu asikọ́ọ̀lá kùn àwọn ẹrù ní tọ́ba wúwo wọn bá yín gbé ìlà abẹ́lẹ̀ ní lámtẹ̀kúnnú bá lè gé yìí làbíṣíkì lámpus làwọn ọ̀lú tó ṣe wípé ní ẹ lè débẹ̀ àfi pẹ̀lú wàhálà gidigidi ìdààmú ọlọ́wọ́n lẹ́yìn àwọn eléyìí á tún àwọn nǹkan míì tẹ́yìn ọmọ ọlọ́run sọ bẹ́ẹ̀ láyé ànábì àwọn nǹkan míì padà dé táwọn ànábì náà mọ̀ nínú àwọn ẹ̀dá tí wọ́n wúlò fún wa nínú kan rìn nínú kí n lò àwa náà bẹ láyé báyìí nísìnyí ọlọ́kọ̀dà máa dá àwọn kan táwa náà ní padà mọ̀ táwa náà ní bẹ́ẹ̀ gbọ́ rí torí pé láwọn ọdún mélòó kan sẹ́yìn ẹ́ owó ń dánpẹ̀ ní fóònù yìí àti ẹ̀ mọ́ àwọn tó sẹ̀mí gbà wọn àwọn náà mọ̀ àwọn tó ti kúngbà náà wọn ò mọ̀ àwọn táwa tó ń bẹ láyé lẹ́yìn tí wọn àwa làwa mọ̀ àwọn kan náà tún padà máa dé táwọn náà ní èyí táwa náà mọ̀ rèé àwọn náà tún mọ àwọn nǹkan míì ṣé ọkọ̀ òfurufú wọn ni wàlú suleiman rèé kòtò bu àṣẹ ọrùn wọ̀rọ̀wá ọrùn àṣẹ ọlọ́run ní suleiman náà àà ó ní atẹ́gùn kan tá a fún ìtẹ́ alátẹ́gùn tá a fún tọ́ba lọ láàárọ̀ báyìí ìrìn àjò oṣù kan ni tọ́wọ́ padà dé ìrìn àjò oṣù kan ni kì í ṣe nǹkan kékeré ló ṣe bẹ́ẹ̀ tálọ́kọ̀sọ pọ̀jù mi láyé ànábì náà àyẹ̀wò náà kọ́ni àà àṣùnáyè fúlùkàbí àyùnínà wà wà áyé náà lójú àwa ọlọ́run báyìí ni ọmọ sọkọ̀ ojú omi àti revolution wọ́pọ̀ àlámọ̀ sọ́sọ́ ọlọ́pọ̀ tọ́mọ rí wí àkọ́kọ́ sùn tọ́mọ ń parin dáadáa tani anábìdá wood fúnra ara ọlọ́run ló sọ fún wa pé ní irin òun lòun sọ irin kalẹ̀ wà á ń zalina lè àdídà fi ìbá sùn ṣẹ̀dídùn wà mà náà fi òní náà so ayọ̀ náà nínú ìtúbà débi ọ̀rọ̀ irin kí lọ fẹ́ sọ kí lọ fẹ́ pé ọgbé wa tó ní má ba pàdé nínú àwọn ìmọ̀ lóríṣiríṣi tálùkọ́ àti ìṣèkínni o tó pa kéèṣì wà jama alùrùmọ̀ gbogbo tí ń jẹ́ ìmọ̀ lápapọ̀ ní kùránì kójọ dàkíkọ̀ ha wá jẹ́ ní àti tó kéré ń bẹ̀ àti tó tóbi ń bẹ̀ èyí tó pamọ́ ń bẹ̀ àti tó hàn ń bẹ̀ gbogbo ẹ̀ pátápátá ní kùránì sọ̀rọ̀ parí. àǹkan ni ẹ ìwé ìtàn nìkan ni olódò aláìmọ̀ kan ìwé ìtàn nìkan nìkan nígbà tí ò yí ọ súnmọ́ bẹ́ẹ̀ kọ́ lọ́kà nítawọn kan ṣe wàhálà tó ń dààmú tó ń dààmú sí wọn sì lọ́nà alukur'an ẹbí ń sọ̀tàn ọgbẹ́ nìkan nínú àwọn onímọ̀ tó níwádìí. bẹ́sẹ̀ máa ń pèsèpò òkú àwọn bẹ́sẹ̀ yẹn bá mọ̀ òkú àwọn tó wà láspẹ́kì ni nínú wọn ni dókítà tá a wí ní wọ́n wà ní abẹ́ ọ̀rọ̀ ń pa wípé fáráhùnù àwọn lọ gbé wọn ṣèwádìí ń pa rẹ̀ nígbà tó mi sì ṣe mùsùlùmí wọn ṣèwádìí wọn ṣe wàhálà báwo ló ṣe pọ́sibú láti gbà tó ti ṣẹlẹ̀ ńgbà wọn títí dìgbà tá a wà yìí kò sì wá jẹrà ọ̀bàjẹ́ ní ẹ̀fẹ̀ sáàpù rẹ̀ wọ́n lọ tẹ̀sí ara rẹ̀ o wọ́n ṣàwọn ẹ̀sìpẹ́rẹ́mẹ́ntì oríṣiríṣi wọ́n ṣèwádìí ìmọ̀ tí wọ́n ń ṣèwádìí àmọ́ tọ́ba débi alukur'an tọ́ba kasọ́tù yunus tọ́lọ́sán bẹ̀ẹ́ gbé ní fàlìyàwó mọ̀nú na jí kàbí bàdàníkà lítẹ̀kùn na lìmẹ́nu kàlífàkà áyà bàtọ́lọ́sán wà fìràwọ́ nù bàtọ́ tẹ̀rì sínú mi ó ní áà mọ́ gbàgbọ́ bí kò sí ọba kan táà mọ́ sí àfọ́ba táwọn ọmọ ìsírẹ́lì gbà fún ìmúnagbálùmù mi ọlọ́ni àlẹ́ àánú ṣé nísìnyí wà pẹ̀lú aṣọ ìtàgé kan òṣìṣẹ́ ọlọ́run gan ọ̀rọ̀ tó bá rí bẹ́ẹ̀ o nùnà jí kàbí bàdà níkà á là ó pẹ̀lú ara rẹ àwọn àfa tó bẹ́ẹ̀ àwọn kan sì ní pé tí mo rẹ̀ ni pé ní á gbé ara rẹ bọ́dì rẹ hùn á lọ gbé e sí nẹ́jíwà àyè tó tọ́ra gbá díẹ̀ lórí ìlẹ́lẹ̀ tó ń jí bẹ́ẹ̀ náà ọlọ́run la bọ́dì rẹ̀ nùnà ọlọ́run pé ìsáfẹ́ kalẹ̀ kó lè bá a máa jẹ́ àmì fáwọn tó bọ̀ lẹ́yìn ó sì wá jẹ́ àbí ọ̀jẹ́ tó bá ní pé ah òun ti rí inú kẹ̀kẹ́ wọn ti rí wádìí kan tí ń sàlàyé fóun ìmì ara rẹ̀ mùsùlùmí ti mélé ìdúpẹ́dúpẹ́ kọ́dà ńgbà tá nẹ́bì gan tí ò dé egypt rárá gbélé ibi tí fìràwọ́ náà wà ọlọ́run ti sọ àyàkálẹ̀ fún òkú nígboro mọ̀dínà lọ́hùnlọ́hùn ìtàn sì gbé bá nẹ́bì wá sí egypt mi tábà pé wọ́n pàtó wá síbẹ̀ o ní ọwọ́ bá fi inú pàdé níta tí wọ́n ń pa fún un òun náà nírú àwọn àbáwọn fi ń jẹ jáde sọ́wọ́n alukur'an gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba sulhanahu wa ta'ala gbogbo ìmọ̀ òun náà ló kó sínú bíi fíì yẹ̀sọ́rọ̀ làálìmú arọ̀báàlì nídìí alukur'an yìí ẹni mímọ̀ tọ́jú ní mímọ̀ tọ́lọ́run ọba wa ibẹ̀ ní ó ti máa ga ní ó ti máa wà lókè ní ọ̀rọ̀ rẹ̀ ni yóò ti máa múlẹ̀ kí làgbàlóyè ó ní pé ọ̀yùkọ́ọ̀lù arọ̀bàníjú alẹ́dí rọ́bì náà bisukọ́ọ̀lì làílmi kọ́bla kìbàárìhì ẹni tó ṣe wípé ní kíni o òun náà mọ bọ́ àwọn èèyàn pẹ̀lú ìmọ̀ láti ìpìnlẹ̀ àwọn ọmọ kéékèèké díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ tí wọ́n ṣe kíni o tó padà wá dórí ńláńlá tí èkún fún wọn ó ti yẹ báyìí nísìnyí ṣùgbọ́n pé ní alẹ́ alimu rọ̀bá ni òun nìyẹn àmọ́ ló inú ìtumọ̀ bákan náà àwọn afọ́sọ́fà pé ní man àrọ́dà dúnìá fàálẹ́yìí bilkur'an man àrọ́dà àkẹ́rọ̀ta fàálẹ́yìí bilkur'an bẹ́ẹ̀ bá ń wá ayé kótókótá kur'an bẹ́ẹ̀ bá ń wá ní kìyàmù kótókótá kur'an ṣe xidima rẹ̀ kí yẹn bá fẹ́ parẹ́ kí yẹn jókòó tì kí yẹn bá fẹ́ lábọ̀ kí yẹn jókòó tì kí yẹn ṣẹrú kí yẹn máa kọ́yàn kí yẹn máa kà kí yẹn máa fi ṣe ìbádà ọlọ́hìn oríire ń bẹ́ẹ̀ púpọ̀ tí ó sì ń kọ́ torí pé ìmọ̀ sọ̀yàn di ara ilé ọlọ́run àti ẹ̀sà ọlọ́run abẹ́lẹ́ subhanahu wa ta'ala bó ṣe ṣe alukur'an tó ṣe níbi mímọ́ tó ṣe níbi òfin abẹ́lẹ́ subhanahu wa ta'ala kó sànú àwa náà kọjá pẹ̀lú ẹni tó ṣe oríṣi ìmọ̀ náà kọjá pẹ̀lú ẹni tó gbáyé rẹ̀ nítorí alukur'an àti nítorí tòun ọlọ́run subhanahu wa ta'ala kọ́ wá ṣe wálẹ̀ nìkẹ́ láyé bí àtìlálì téèyàn bá jókòó tí bá ń tọ̀ tí bá ń kọ́ àbóhun náà ń kọ́ ọ̀yàn ìṣẹ̀rúṣì náà nù ni béèyàn bá sì wò pé ní àwọn tó ń jókòó tì í àwọn náà lọ́wọ́ mọ̀ sí kí ni lọ́wọ́ mọ̀ sí alámòjútó wọn lọ́wọ́ mọ̀ sí ọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ayé wọn náà lọ́wọ́ mọ̀ sponsor wọn wọn náà sí kí ni ṣe kí mọ́tò kùrán náà nìyẹn ọlọ́run ربنا آتنا من لدنك رحمة وهج إلى من الأمن رشدا وصل وسلم على محمد